albasimala bisimilahi rahman rahim ní ìtumọ̀ ẹ̀ náà ní pẹ́lẹ́ ọkọ̀ ọlọ́run ọlọ́run ọba arrahman ọlọ́run ọba arrahim oníkẹ́ àjọkẹ́láyé ń bì ẹni tí ó sa àwọn mùmínì nìkan kẹ́lá kìyàmà káwá wí bisimilahi rahman rahim báàbù yìí àwọn masáìlù tí ó so mọ́ ọ tó bí oríṣi méjì àbí àkọ́kọ́ ni pé ǹjẹ́ bisimilahi rahman rahim ǹjẹ́ àyà ni nínú alukur'an kẹ́yìn bí àbí bisimilahi rahman rahim bọ́bá jẹ́ àyà nínú alukur'an kẹ́yìn ṣé gbogbo súra alukur'an kẹ́yìn ni bisimilahi ọmọ jẹ́ àyà alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ àbí àwọn súra kan nínú alukur'an kẹrìmù nìkan ní bisimilayi ń bẹ lára wọn tí ò sí ní ara omi àkọ́kọ́ masala alakọkọ nìyẹn. àwọn onímọ̀ àwọn àfáà súnà wọ́n wòye sí gbogbo àhàdíìsì tó wá ń pa bisimilayi rahman rahim àti ìsọtọ̀rọ̀ orí irun nísìnyí o àkọ́kọ́ fẹ́ mọ. بسم الله الرحمن الرحيم إن جنوا القرآن الكريم آية lòun náà bọ́ba jẹ́ bẹ́ẹ̀ ṣé gbogbo súra ni àyà yọ bisimilahi ọmọ ẹ̀jẹ̀ àyà alákọ̀ọ́kọ́ àbáwọn súra kan yàtọ̀ sí kan ni ní kúkúrú èyí tí ó lẹ́rìí jù tó sì fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àhàdìsì nínú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam òun ni pé bisimilahi rahmani rahim àyà tún min alukur'an kẹrim àyà kan nínú al-Qur'an al-Karim torípé bí ọba jẹ́ àyà kan nínú al-Qur'an al-Karim àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kọ al-Qur'an kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Umar radiyallahu anhu àtẹlómi wọ́n ní jarridu al-Qur'an jarridu al-Qur'an gbogbo ntí ọba sí lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ fún jibril aleyhi salam tí jibril sọ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí àwọn sọ̀hábì òjé wọn kọ sínú mùsàfù òun ni ẹ fi rí i pé mùsàfù ti ń jẹ́ mùsàfù ummu mùsàfù táwọn sọ̀hábì gbé kalẹ̀ kọ́dà gbogbo ń táwọn rí inú àwọn mọ̀sọ́hífù wa lónìí eléyìí ni júzíù eléyìí ni hizbu eléyìí ni túmúnù kọ́dà gbogbo eléyìí wọn kọ sínú mùsàfù tiwọn nítorí kíni tajiridu al-Qur'an ntí nínú alukur'an alkarim aya kọ síbòmí tá a fi mọ̀ ọ́ lọ́tọ̀ àmọ́ mushafu ummu tí mushafu jẹ́ usman radiyallahu anhu tó ni wọ́n gbé káàkiri gbogbo ilẹ̀ mùsùlùmí kò sí nǹkan mí bẹ́ẹ̀ kọ́dà àmìnà bó ṣe pé ọlọ́run ní bàbá kí suratul fatiha àtàlérí irun ọlọ́run rẹkọmẹ́ndì ẹ̀ fún wa pé fàyídá qala ìmáàmù ghayri al-maghdubi alayhim wala ad-dallin wọn kọ àmìnà sínú mushafu usman nítorí kíni gbogbo ntọ́ bá ti yẹ lẹ́yìn ntọ́jẹ́ wáhìí tọ́ wá látọ̀dọ̀ màdáàdọ́ ọlọ́run sí jibril aleyhi salam tó sọ fún anabu muhammad sallallahu alayhi wa sallam pé aya lélẹ́yìn inú alukur'an alkarim ẹnu tí wọ́n kọ sínú mushaf nìyẹn. òun lẹ́ẹ̀fì rí ara eléyìí ní jẹ́ kó rinlẹ̀ pé kọ́dà àwọn tó fẹ́ máa ṣe iyèméjì tó fẹ́ máa sọ̀rọ̀ kọ́rọ̀ ń pa alukur'an alkarim láwọn tá à ń pè ní mustashirikuna orientalist àwọn gangan bá padà ronú ara wọn wọ́n rí ká a. Ah, alukur'an kẹrin mo bá débi pé ẹ wo kúl huwa allahu ahad bọ́bá yìí pé kur'an ń bẹ nínú tí àwọn kan ẹ́ dìtì lẹ́yìn tọ́lọ̀ ń sọ tán pé wàá tún kọ báyìí ni irú kúl ò ní sínú kur'an tá a máa kà lónìí tọ́lá nẹ́gbà muhammad sọ̀rọ̀ sọ́làm lọ́lọ́run ní kí wọ́n wí fún bẹ́ẹ̀ pé kúl síbẹ̀ náà bẹ́ẹ̀ náà là nẹ́bi ń ka tá fi kú láyé sallallahu alaihi wasallam ànẹ́bi ò pé kúl huwa allahu ahad ebí mi náà ní wọ́n ń bá wí pé kúlí ẹ̀yin kò nídìí tó máa wí kúlí mọ́ ẹnu bí mi bá kí n máa pé kí ni huwa Allahu ahad àbí a'udhu bi rabbil falaq àbí a'udhu bi rabbin nas ànábì ò eléyìí fi ń yé wa pé àti bọ́lọ̀ ń sàdéhùn lóòótọ́ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ al-Qur'an àti kún kan wọ́ bẹ́ẹ̀ nǹkan kan ò sì tásọ̀nù ń bẹ́ẹ̀ ní kúkúrú ìtí bisimilahi fi wá wà nù gbogbo mọ̀sọ́hífà àwọn sọ̀hábì anábì muhammad sallallahu alayhi wa sallam àjẹ́ pé anábì fi yé wọn bẹ́ẹ̀ pé nínú wáhìí tó wá látọ̀dọ̀ ọlọ́run tí ń jẹ́ kùránù inú ẹ̀ ní bisimilahi wa èyí ò rújú. àmọ́ bí bisimilahi bá wá jẹ́ kan nínú alukur'an al gbogbo súwọ́ alukur'an al-karim ló bisimilahi bí rárá kò rí ọ̀kan bẹ tí yóò dá wa náà lójú gbogbo ẹni ọba sí alukur'an kẹrìmù rẹ nísìnyí bẹ́ẹ̀ yẹn bá ké sóràtò ànfààlì tán tọ́fẹ́ bọ́ sí sóràtò tawba bara'atun minallah ǹjẹ́ yóò rí bisimilahi ń bẹ̀ kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ látàyà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam náà ni. bẹ́ẹ̀ yẹn bá sì lọ́ọ́ wo sóra míì táǹpẹ̀ ní sóràtò namli ẹ rí i pé kò tún síyèméjì pé bisimilahi rahman rahim juz'un min sóràtò namli súra kan bẹ tí o tí o rújú pé bisimilayi sara rẹ̀ òun ni kíni súra tó tawba súra kan sì ń bẹ tó dájú pé bisimilayi ara rẹ̀ ni òun ni kíni súra tó namli tọrọ lọ sọ ń bẹ pé innahu min sulaimana wa innahu bisimilayi rahman rahim ó di oríṣi méjì bẹ́ẹ̀ bàbá wa yọ súra tó namli tá a yọ súra tó tawba gbogbo súwárò alukur'an kẹrin ni yókù ṣé gbogbo ẹ̀ náà wá ní bisimilayi ń bẹ̀rẹ̀ wọn tá a máa kà á pé àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ bisimilayi rahman rahim kò rí bẹ́ẹ̀ èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jù lẹ́rìí nínú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni pé bisimilahi rahman rahim ọlọ́run fẹ́ràn jibrilu bẹ́ẹ̀ fà nábì pé liftitahi suwari qur'an alkarim pé bọ́ọ̀bà ka suwari qur'an alkarim eléyìí ni ó fi bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ kò túmọ̀ pé ẹ máa wá kà pé òun láyà alákọ̀ọ́kọ́ ntí ń jẹ́ aṣọ ilé yìí ní fọ́síwẹ́wẹ́ báyìí ni pé nínú àdánwò tí ń bẹ ní ayé lónìí kọ́dà tí ń ṣe ó ti délùú tiwa ń bì náà wọ́n ń pa àwọn ẹ̀jọ́ kan ní al-ahmadiyya al-qadiya níyà ẹ̀ ti máa gbó kọ́ wọn ahmadiyya bẹ́ẹ̀ bá mú gbogbo al-Qur'an al-Karim tí wọ́n lónìí ìyá àyà tí ń bá ń bẹ́ẹ̀ nu Qur'an ti gbogbo mùsùlùmí àgbáyé tí wọ́n lè kàn bẹ́ẹ̀ bá mú súrátù eh, alifalaki tí wọ́n ní sìn àyà mélòó làwọn bá ń bẹ̀ mẹ́fà méje tí wọ́n jẹ́ bàbá jẹ́ márùn mẹ́fà tí wọ́n jẹ́ eléyìí lára ọ̀nà tí wọ́n fi lòdì sí gbogbo mùsùlùmí àgbáyé tọ́pọ̀ ọ̀kan nù. ẹ̀rí sì ń bẹ tọ́pọ̀ nù súnà nẹ́gbà pé wọ́n ń yìí súnà nẹ́bì lára ẹ̀rí yìí ni kan tó fẹsẹ̀ rinlẹ̀ النبي محمد صلى الله عليه وسلم ني سورة في القرآن سورة في القرآن تشفع لصاحبها حتى يغفر له أو حتى يغفر له سورة في القرآن ثلاثون آية بس وأنا حديثنا النبي ني سورة في القرآن ثلاثون آية شفعت أو تشفع لصاحبها حتى يغفر له anabi ní súra kan bẹ nínú alukur'an alkarim súra yìí àyà mélòó ni anabi lọ́gbọ̀n àyà péré ni ìmọ̀ sí pẹ̀fẹ́ ni tí ń bá ń dún ni màá tí ń bá ń kà á kí ni súra yìí anabi ní tabaraka alladhi biyadihi almulku bẹ́ẹ̀ yẹn bá ti gbogbo kuraani mùsùlùmí tó dúró lórí ní tá nàbì muwa sallallahu alayhi wa sallam dọ̀la àyà tá nàbì yìí tá nàbì pé náà lẹ́ẹ̀ bá ń bẹ̀ àyà mélòó lá bá ń bẹ̀ àyà ọgbọ̀n péré náà lábàámbí anábì ní sàlàsúnà àyà àmọ́ àwọn ẹni tá a wí ibẹ̀ bá sí kùránì tiwọn tàbí wà lẹ́bàámbẹ́ nípa báyìí àsìgbọ́ ni káwá pé bisimilayi dada gbọ́dọ̀ máa jẹ́ àyà alákọ̀ọ́kọ́ nínú gbogbo sura alukur'an karim kọ̀sáfà súnà kan tó wí bẹ́ẹ̀ lára ẹ̀rí táwọn onímọ̀ súnà lò láti jẹ́ ká mọ̀ pé táwọn àjọ yìí ń dẹ́wò yìí ọ̀bá mu èyí ò nìkan ara ẹ̀ náà nípa àwọn gbà pa ànábì ọlọ́run kan tó ń bẹ lẹ́yìn tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí mọ́ ọlọ́run sì lóhun sí ànábì ní khatam ànábì yìí ànábì lọ́lọ́run fi pẹ̀gùn gbogbo àwọn ànábì ọlọ́run ànábì sì ti jẹ́ ó yé wa pé ẹ̀ẹ́ka lé ní èjì wọn pé ọgbọ̀n kazabuna yada'una nubuwa tí wọ́n máa pera wọn lánàbí ọlọ́run so kọjọ kọjọ àwa lójú àmọ́ agbọ́dọ̀ ntí ọba yé kátàlàyé rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí mi tọpọlọpọ owó ti gbọ́ hadithu qudsi ta nabi gba alatọdọ Ọlọ́run ọba ọni Ọlọ́run qala Allahu azza wa jal qasamtu salata bayni wa bayna abdi nisfayn qasamtu salata bayni wa bayna abdi nisfayn fa idha qala abdi alhamdulillahi rabbil alamin qala Allahu azza wa jalla hamidani abdi ila akhir alhadith anabiwa muhammad sallallahu alaihi wasallam ọlọlọ ní suratul fatiha tí èèyàn ò lè kírun kọ́má kéènì ọlọ́run ní òun pín ní dajì dajì láàrin ntí ẹrú ẹrú òun ti ń sin òun tí ó fi fọ òun mọ́ ìdajì yòókù tẹ́rú náà ó fi béèrè ní tóun bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí anabi ọmọ wa ka àyà suratul fatiha ìwọ lọkọ kà ń rabbil alamin so nípa báyìí ni pé albasimala kò sí iye méjì pé bisimilahi nínú alukur'an kẹrìmì lọ́wọ́ àmọ́ kìí ṣe dandan ká máa wá kà ní àyà alákọ̀ọ́kọ́ níbi súra kọ̀ọ̀kan ẹ̀rí rẹ̀ ó ní hadithu suratul mulki àti hadithu qasamtu salata bayni wa bayna abdi nisfayni wa li abdi ma sa'al wa li abdi ma sa'al. tá a eléyìí tán á wàá bọ́ síbi ọ̀rọ̀ alqira'atul basmalati fi salati bàbá wa fẹ́ kírun èwo wa ni sunna faramaju bẹ́ẹ̀ kákẹ́ bisimilahi lórí irun ni àbí amákè òun ni àfa alimakidisi rahimahulahu ta'ala ni wọ́n gba nakọ hadithi tàfẹ́ kalóni fún wa. عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين Anas bin Malik tó أدم ọdún mẹ́wàá gbé محمد صلى الله عليه وسلم. wa sallam lẹ́yìn eléyìí nínú àwọn tọ́lọ̀ níkẹ́mi wọn gùn nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ara wọn ni Anas Anas ń bẹ láyé nígbà ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Anas ń bẹ Abubakar anasi ń bẹ láyé tí umaru fi lò gbá tiẹ̀ kódà tí usmanu fi lò gbá tiẹ̀ anasi ń bẹ láyé inú àwọn sọ̀hábí tẹ̀mí wọn gùn púpọ̀ àwọn ní anasi bin malik anasi bin malik wa ni bóun ti kírun lẹ́yìn gbogbo wọn yìí látòrí anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti abubakar ni àti umaru ni àti usmanu ni gbogbo wọn bí wọn bá ń kírun àkọ́kọ́ tóun kọ́kọ́ máa gbọ́ lórí irun ni alhamdulillahi rabbil alamin èyí ò ní pé irun tí wọn bá ń kéwú jákè ń bẹ́ẹ̀ bí ìrun àṣùbà ìrun magrebi ìrun àìṣáì wàkánù yaftatihuna salata bí alhamdulillahi rabbil alamin wa fi riwaya nínú ẹgbà wa mi anasi ni sallaytu ma'a abi bakrin wa umara wa usmana radiyallahu anhum falam asma ahadan minhum yaqra'u bisimilahi rahman rahim anasi ló ń kírun lẹ́yìn ah, abubakar siddiq رضي الله عنه أتى عمر أتى عثمان رضي الله عنهم أجمعين أمو بكني كان وما كي بسم الله الرحمن الرحيم ببو قادون في كانوا لين يوان حديثي يبوتي واواي أتي حديثي توتلينا وسمر عوان حديثي أنا سناني رواية إمام مسلم لوتلي صليت خلف النبي وأبي بكر وعمر وعثمان إلى آخره فكانوا يستفتحون الصلاة بي الحمد لله رب العالمين لا يذكرون bisimilahi الله rahim. الرحيم anas bin malik wíyí radiyallahu anhu anas ní òun ọgbọ́ rí kí anabu muhammad sallallahu alayhi wa sallam kó ké bisimilahi rahman rahim. bóun bá ti wà lẹ́yìn wọn tí wọ́n ń kírun tí wọ́n ń kéwú jákè àkọ́kọ́ tó nǹkan máa gbọ́ lẹ́yìn tí bá kábàrà tán ni kíni alhamdulilahi rabbil alamin. ǹjẹ́ lẹ́yìn ọ̀nà méjì ni ó lè wá túmọ̀ sí. Si ó lè túmọ̀ pé nínú yìí ka bisimilahi rárá ìtumọ̀ kan nìyẹn ó sì lè túmọ̀ pé wọ́n máa ka bisimilahi o àmẹ́mìí gbọ́ torí pé wọ́n yìí ka jákè ọ̀nà kíní kejì tá a léèyàn fi lè gbádìí sì yíyé bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ gbọ́ yé nípa báyìí bàbá rẹ̀ ni ó gbọ́ tiẹ̀ yé lọ́nà báyìí ó ní sálàfù bàbá rẹ̀ ń tọ́ gbọ́ tiẹ̀ yé lọ́nà kejì bá ti ṣàlàyé rẹ̀ òun náà láṣáájú kìí sì fẹ́ nu. No lápèjúwe alimami malik bin anas rahimahullahu ta'ala imaamu malik bin anas nínú àwọn tó gbọ́ yìí pé anabi ẹ̀ka bisimilahi rárá lórí ìrun ni imaamu malik wa nífin bẹ́ẹ̀ nù mọ́tò àbí malik gbogbo tíra malik tẹ́ bá ká ni wọ́n máa pé kéèyàn ọmọ sí kínní kọ́ máa ṣe bisimilahi rahman rahim lórí ìrun nínú àwọn tí ọlọ́ọ̀ni káwọn lágbọ́ yìí ọ̀nà kejì alimami abu hanifa alimami shafi'i alimami ahmed bin hanbal àwọn mẹ́ta nú àwọn imamu mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn ni a ntí anasi wí ń bí yìí ni pé falam asma falam asma ń gbọ́ ń ṣe kínní ń gbọ́ kò túmọ̀ pé anabi òkè sallallahu alayhi wa sallam àmọ́ àkọ́kọ́ tó ń máa gbọ́ta anabi máa gbóhùn sókè jí máa wí ni kínní alhamdulillahi rabbil alamin kí ni ọwọ́ ayanjú eléyìí tá a fi mọ̀ bí irú àgbọ́yé tí wọ́n gbọ́yé yìí hadith abi hurera radiyallahu ta'ala anhu abu hurera náà àwọn tó súnmọ́ anabi jù ni bí anasi náà ti jẹ́ abu hurera wá dìde ńjọ́ kan mọ́sálásí kan abu hurera kírun fáwọn èèyàn níbi tá abu hurera ti ń kírun lórí irun wọ́n gbọ́ tá abu hurera ka bisimilahi rahman rahim nígbà abu hurera wá sálámà abu hurera ní sallaytu bikum salata rasulillahi sallallahu alayhi wa sallam sẹ́ẹ̀rí bí mo ti kírun fún yìí bá nàbì ti kírun nù eléyìí ń gbé ká wá gbọ́ yé pé àtẹ̀ntì anasi wípé lam asma èmi ò gbọ́ kò túmọ̀ pé ànábì èké àmọ́ jẹ́ẹ́jẹ́ là ànábì máa ké eléyìí ni mazhabi alimami abi hanifa rahimahullahu ta'ala òun ni mazhabi alimami ahmad bin hanbal rahimahullahu ta'ala alimami shafi'i tiẹ̀ ní kọ́dà jẹ́ẹ́jẹ́ kéèyàn ó ké kó ké jákè pẹ̀lú àmọ́ ìtọ́lẹ́rìí junu sariya tó dá àdìsí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀la sàlàyé fúnra wa ni. lam asma ti anasi wi ko tuma pa nabi ye ke bisimilahi rahmani rahim ama jẹ́jẹ́ la nabi ma ke lọfi jẹ́ pé madhabi alimami abu hanifa àti madhabi alimami ahmed bin hanbal àwọn ni wọ́n bá a mú nípa ọ̀rọ̀ kaka bisimilahi lórí irun àbí kama ka bisimilahi lórí irun kaka bisimilahi lórí irun àmọ́ kaka jẹ́jẹ́ eléyìí làwọn afa ń pè ní aljamu bẹ́yìn adìlà aljamu bẹ́yìn adìlà ló fi jẹ́ kọ́ìdà nù kọ́wáìdù fìkìyà pé ìmáàlù dẹ̀lílì àwòlá min ìmáàlì gbogbo gbàtà abára yìí pé gbogbo ẹ̀rí ìṣẹ̀rí àti ń bẹ ká lo gbogbo rẹ̀ ọ́ dáa ju ká lò kàkà dá kan sí lọ bàbá ni amúntí màmú málìkì wí ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì ni ó jẹ́ pírọ́blẹ̀mù fún wa pé Abu Hurairah tó wá ké bísímìláhì lórí irun tó sì níwọ̀n anábì ló ń ké Abu Hurairah ní parọ́ Ummu Salama nínú àwọn ìyàwó anabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bi Ummu Salama pé bóòlù anabi máa kéwú Ummu Salama lá anabi anabi máa kéwú ayatan aya aya kọ̀ọ̀kan anabi ó sinmi wọ́n ní kí Ummu Salama ó ké bá anabi jí ké ó ní bisimilahi rahmanir rahim alhamdulilahi rabbil alamin gbogbo eléyìí fi ń yé wa pé ẹ̀ẹ́mẹ́lò dẹ̀lílì awla min ẹ̀ẹ́mẹ́lì yìí ká lo gbogbo ẹ̀rí sunna papọ̀ ibi tí ó ti ṣiṣẹ́ ni pé ké bisimilahi lórí irun àmàké jẹ́jẹ́ ké bisimilahi lórí irun àmàké kíni ké ní jẹ́jẹ́ eléyìí ni ó ní ẹ̀rí lólo gbogbo ẹ̀rí súnà tó kàn fi ní takora wọn wallahu ta'ala àlà sọ bí nípa alibasimala fi sọlá ìṣe bisimilahi lórí irun bó ti rí nìyẹn nígbà tá à ń sọ̀rọ̀ bisimilahi náà ká ṣe ìṣàrà lọ bí alẹ́ sèhánlá ká máa ṣe a'udhu billahi minash shaitani rajim njẹ́ òun náà bá a mú káwé lórí irun anabi máa ṣe sallallahu alayhi wa sallam àmọ́ jẹ́ẹ́jẹ́ ni kéèyàn ó ṣe èyí tó bẹ̀rì gbogbo sunna mu ẹ̀ máa lo gbogbo àdìlà sẹ̀ríà òun ni pé bẹ́ẹ̀ ọba ṣe a'udhu billahi minash shaitani rajim ọ̀la ìfi kó ṣe bẹ́ẹ̀ ọba ṣe bisimilahi rahmanir rahim kó ṣe àmọ́ kó ṣe méjèèjì ní ní jẹ́ẹ́jẹ́. ọ̀nà méjìlá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam fi máa ṣe al ńgbà mí anábìá ní a'udhu billahi minash shaitani rajim arrojim léyìí tá a mọ̀ ni nígbà míì anabi a sì ní a'udhu billahi sami'il alim mina shaitani rojim kódà anabi a tún fi kún pé min hamzihi wa nafihi wa nafihi bí yẹn bá wí gbogbo ẹ̀ náà kò sí ìtọ́ burú ń bẹ́ àmọ́ kó wí jẹ́jẹ́ a'udhu mina shaitani rojim min hamzihi wa nafihi wa nafihi bí bisimilahi rahman rahim àti bákan náà ọ̀rọ̀ al-isti'adhatu fi s-salati àti máa sọ a'udhu billahi minash shaitani r-rajim bí o ti rí nìyẹn. báàbù sujudi sahwi báàbù míì ni a tún fẹ́ wọ̀ yìí. báàbù sujudi sahwi ọ̀rọ̀ nípa sujudi sahwi ìforíkanlẹ̀ bẹ́yẹn bá gbàgbé lórí ìrun. a ti ṣàlàyé fúnra wa pé àwọn nǹkan kan bẹ tó pé téèyàn bá fi ilẹ̀ lórí ìrun kọ̀bìlì ọ̀ràn bàdí òsì ràn ìrun ò bàjẹ́ ni àfi kó tó nǹkan náà mú wa mọ̀rọ̀pá ti ṣàlàyé fúnra wa ń bí pé ntọ́ bá jẹ́ kínní tọ́ bá jẹ́ min arkani sọ̀dà àwọn orígun ọ̀run èyàn ló ń gbàgbé òun òfin fáti àǹbí raka alákọ̀ọ́kọ́ nísìn àà yọ pa raka nìtì raka ẹlẹ́ẹ̀kejì tọ́ bá wá ké fáti àǹbẹ̀ ni kó ní àkọ́kọ́ nìyẹn àmọ́ ẹ ń bá kú kí n bá fẹ́ sálámà kí n ṣe bàdí àbí n ṣe kọ̀bìlì àà kọ̀ọ̀rán tá a bá pè ní arkani sọ̀dà àwọn orígun ọ̀run bíi qira'atul fatiha àbẹ́yẹn ọ̀rẹ́ ti ṣe takbiratul ihram kábàrà alákọ̀ọ́kọ́ tá a máa fi wọ̀run àbẹ́yẹn ọ̀rẹ́ ti dàníyàn gbogbo àwọn eléyìí kọ̀bìlì ò gbé bàdí ò sì gbé àmọ́ àwọn nǹkan bẹ tó ṣe pé bí èèyàn bá gbàgbé àsáwù ní sẹ̀rí àwí o bẹ́ẹ̀ bá ṣe kí ni bọ́ bá gbàgbé ọ yàtọ̀ fẹ́ ni ọ máa ma fi lẹ̀ bẹ́ẹ̀ bá máa ma fi nǹkan kan kalẹ̀ lórí ìrun bá tọ̀ láti sọ̀lá àtò ìrun rẹ̀ bàjẹ́ àmọ́ ẹni ọ bá gbàgbé àwọn kankan bẹ tó ṣe pé bá bá gbàgbé kò torí ẹ̀ ní kápá àrùn òní tì í àbẹ̀rùn yẹn ọ̀la làáfíà ǹjẹ́ yẹn ọkàn ṣe ni pé ó forí kalẹ̀ ń ma kótó sálámà bí lẹ́yìn ìgbà tí ọba sálámà eléyìí tá a mọ̀ sí kọ̀bìlì àti bàdí ọ̀rọ̀ ń pa rẹ̀ ní báàbù tí a dé yìí. hadith alakoko an muhammad bin sirin rahimahullahu ta'ala an abi hurayrata radiyallahu anhu qala. صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي قال ابن سيرين وسماها أبو هريرة ولكن نسيت أنا قال فصلى بنا ركعتين ثم سلم فقام إلى خشبة معروضة في المسجد فاتكى عليها كأنه غضبان ووضع يده اليمنى على اليسرى وشبك بين أصابعه ووضع خده الأيمن على ظهر كفه اليسرى وخرجت السرعان من أبواب المسجد فقالوا قصرت الصلاة وفي القوم أبو بكر وعمر فهابا أن يكلماه وفي القوم رجل في يديه طول يقال له ذو اليدين قال يا رسول الله أنسيت أم قصرت الصلاة قال لم أنسى ولم تقصر فقال أكما يقول ذو اليدين قالوا نعم فتقدم فصلى ما ترك ثم سلم ثم كبر وسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه فكبر ثم كبر وسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه وكبر فربما سألوه ثم سلم قال فنبئت أن عمران بن حسين رضي الله عنه قال ثم سلم العشي ثم سلم العشي ما بين زوال الشمس إلى غروبها قال الله تعالى وسبح بحمد ربك بالعشي والإبكار حديث محمد بن سيرين ربا ولا تود أبو هريرة أن حديث على قوقو حديث ناب جي كني ابن سيرين ربا ولا تود أبو هريرة رضي الله عنه أني صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي ibnu sirina ní abu huraira sọ fún mi pé anabi kí ọ̀kan nínú àwọn àrùn àṣìyì méjèèjì fún wa ọ̀kan nínú àwọn ìrùn àṣìyì aláṣìyì wọ́n yàtọ̀ fún àlẹ́ṣà àti ka hadithu àlẹ́ṣà al-akhirah àlẹ́ṣà al-ula wal-ẹ̀ṣà al-akhirah ìrùn wọn ni àlẹ́ṣà al-ula al-maghrib ìrùn wọn ni alesa àṣàníyà. àlẹ́ṣà bákan náà ni sọ̀láàtù làṣí yìí náà pé méjì ìtumọ̀ àlàṣí yìí ni tó bẹ̀rẹ̀ látàsìkò àyílà tó fi dìgbà tó ràn ọ́ wọ̀ ayé mẹ́nzàwálì ṣẹ́mṣí ìlà burúbìhà ntí sẹ̀rí à ń pè ní àṣí yìí nù. báwa ní ká wò ó ẹ̀dá sọ̀láàtẹ́ yìí làṣí yìí ìrun kan nù ìrun méjèèjì tá a máa kí lásìkò àṣí yìí ìrun wo ni ẹ ìrun zuhuri àti ìrun asiri àmọ́ tó jẹ́ kí ibùn sírí ní owó báyìí kéyìn náà ká fi mọ iṣẹ́ ribiribi táwọn àfa aládìí fi ṣe ibùn sírí ìnára ti pé bóyá yìí la làbúhò rẹ̀ rà pé bóyá làásàrì ló pé àmọ́ ń jọ́tọ́ fẹ́ ṣe rìwáyà hadithi yìí kò dá lójú kò rántí bóyá zuhuri làbúhò rẹ̀ rà pé fún un àbí kíni àbí àṣírí àwọn ẹ̀ wá ṣe pé ẹ̀ sá lọ́kàn fún wọn kéyìn náà jẹ́kọ̀ọ́ fún wa. níta nǹka dùn ní ibùdó sèré iná ti kú ní tó lélẹ́gbẹ̀rún ọdún ọ̀rọ̀ tó sọ ń bẹ ẹni ọ̀sọ́ fún náà gbà wá fún wa bẹ́ẹ̀ ẹni ọgbà lẹ́nu tiẹ̀ náà kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí ibùdó sèré iná wí wa fún mi pé nu ìrún méjèèjì o tí ń fún mi wàlákin àná èmi gbàgbé alimami muhammad bin sirin kọlọ̀ nǹkan bá wa sàlékún kẹfún òun ló wí bẹ́ẹ̀ ó ní Abu Huraira tó sọ àdíìsì fún mi kò rújú lójú Abu Huraira ó dá akọ rẹ̀ fún mi àmọ́ mọ̀ mọ̀ pé láàrin zuhuri àbí asiri ni wà nà síìtù àná àmọ́ mo gbàgbé bẹ́ẹ̀ náà ló sì wí táwọn owó pé akíní yàtọ̀ àtàyí láta lásán yọ sáti wí kan ara sẹ́rí dorí ibi táwọn afa aládìí fi ṣe nìyẹn níbẹ̀ lómi bá ń sọ sọkúsọ ń pa àwọn onímọ̀ àwọn afa súnà tí ọmọ tí wọ́n ṣe tí wọ́n fi sin lọ́hùn kéèyàn náà tàtàrọ eléyìí kọ́ kẹ́kọ̀ọ́ nípa báyìí hadithi náà wà ń lọ báyìí wọ́n ní ńgbà tá muhammad sallallahu alayhi wa sallam alhamdulillah ẹ rí i pé muhammad ibn sirin òun ló ṣe yè méjì pé bóyá àrùn zuhuri ni àbí irun kíni àbí irun asiri bọ́tí nínú sẹ́ẹ̀rì bírí ibi táwọn afá aládìí ti ń ṣe ni pé wọ́n yé jẹ́ ọmọ lórí ọ̀nà kan bí muhammad bin sirin ẹsẹ lé wọn gbá hadisi yìí wọn tún wẹlò míì náà tó gbọ́ hadisi yìí látọ̀dọ̀ abu huraira àbí tí ọgbọ lọ́dọ̀ abu huraira abu huraira nìkan kí n bẹ ń bẹ ń jọ náà ó lè gbọ́ tiẹ̀ lọ́dọ̀ sọhábì míì ní kúkúrú rìwáyà hadisi yìí míì fi yé wa pé sọláàtò làásìrì ni ìwọn àlásàrì lànàbì kí n jọ náà sallallahu alaihi wasallam ọ hàn bẹ́ẹ̀ nínú kíni nínú àwọn rìwáyà ti hadisi yìí míì. ńgbà tá a nẹ́gbà muhammad sallallahu alaihi èyí tá nẹ́bí ó fi kí raka mẹ́rin jọ yìí fàtọ́lá raka àtẹ raka méjì péré là nẹ́bí kí bá nẹ́bí ti kí raka méjì tán fún masalama ànẹ́bí bá sálámà fakọ́mọ ilà kásẹ̀bẹ̀sìn màrúdọ̀tìn fìlmẹ́sì kọ́dà yìí òun nìkan kọ́ ànẹ́bí sálámà ó sì jáde kú ní ọkù níbi tí ó ti kírun kọ́dà fi báàgì rìwáyà àti ní pé fàdákàlà fi bẹ́ẹ̀ tì yìí kọ́dà ànẹ́bí wọlé àmẹ́lẹ́ ànẹ́bí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí náà lọ́wọ́ àwọn ní kúkúrú anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi kiraka méjì nínú raka mẹ́rin anabi salama ó kó níbi tí ó ti kírun ọlọ́ọ̀bì gìkatọ́ wà ní ìta mẹ́sálásí fataka alayha ka anahu gabban abu huraira ní anabi wa rọgbọ̀kú lórí igi ka anahu gabban ń hàn pé báyà nǹkan kan tó bí anabi nù báyà nǹkan kan tí tó bí anabi wa muhammad nù anabi wa wà báyìí Abu Hurairah sàpẹrẹ bá anabi ṣe wà ń jọ náà wàbà ayédàwò yóò ná alẹ́ yóò sọ̀rọ̀ pé kọ́dọ̀ òun rí i pa anabi gbé ọwọ́ rẹ̀ ọ̀tún ọgbẹ́lẹ́ ọwọ́ àlàáfíà rẹ̀ wàṣàbàkà bẹ́yìn náà asọ̀bìrìhì kọ́dà anabi rún ìka rẹ̀ àbá anabi ṣàbàkà lè túmọ̀ pé ọ̀tọ̀wọ́ ọ̀fi ọwọ́ ọ̀tún bọ ọwọ́ àlàáfíà báyìí bá anabi jìṣẹ́ ń náà sallallahu ووضع خده الأيمن على ظهر كفه اليسرى أبو هريرة تفصيل فوا قال بقى النبي محمد صلى الله عليه وسلم في وعندنا النبي بخده الأيمن كيري تقوت على ظهر كفه اليسرى النبي بلوري كني ẹyin ọwọ́ rẹ̀ àlàáfíà báyìí lábá nàbì ti rọgbọ kú kalẹ̀ ní orí igi tí ànàbì wà ń jọ náà ni. wàhálà jẹ́ ti sàràn asaraanu ni jamu sari ẹni ó sáré jáde àwọn tí wọ́n tètè jáde kó masalasi àwọn ni saraan wọ́n bá jáde kó ní masalasi min abuwa bilimasi lóríṣiríṣi ojú ọ̀nà tó wọ masalasi anabi sallallahu alaihi wasallam ló ń kálukú ti jáde fakọọlu ń kálukú wa ń sọ láàrin ara wọn pé kusurati salat kusurati salat kusurati salat ah ọlọ́run ti sọ̀run alátàrí raka méjì kan raka méjì péré ni anabi kí sallallahu alayhi wa sallam kódà nínú àwọn tí ń bẹ nínú àwọn tó kírun lẹ́yìn anabi njọ́ yìí ni abubakari wa umaru radiyallahu anhuma fahaba ayukalimahu àmọ́ nínú aranta abubakari àti umaru tí wọ́n fi nípò tó tó bẹ́ẹ̀ ni pé bá anabi ti pọ́n wọn lé tó wọ́n pa anabi lé jù bẹ́ẹ̀ lọ fahaba ayukalimahu wọ́n wá wọ́n rí ó ní wọn la láti bi anabi pé a ah, èé ṣe rákà méjì lókì. bí ọ̀rọ̀ bá tiẹ̀ dínkù inú níta màláta rẹ ni pé ò ní sàdéédé kan tí bákà méjì bẹ́ẹ̀ kọ́ máa ní àlàyé kankan àmọ́ wọ́n ń tiri wọn ò tètè fẹ́ lọ bí muhammad sallallahu alayhi wa sallam wàfẹ̀lì kọ́ mi rọ́jùlùn fi yẹ̀dẹ́ yìí túùlùn arákùnrin kan bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n kírun jọ náà àwọn yìí ní zoli orí kìkì ẹ̀nu zoli ẹni ọlọ́wọ́ méjì ìtumọ̀ ẹ̀ pé ọwọ́. lẹ́yìn ni wá ọwá jáde wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam tá a bá ní ká wo kí ni yàtọ̀ láàrin tí abu hurairah fẹ́ ká gbọ́yé kí ni yàtọ̀ láàrin dhul yadaini àti abubakar wa umar ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígboro madina tí wọn ò lè ṣèjọ́ kan wọ́n má rí wọ́n máa tinú pé àrílẹ̀ àbí anabi àrítọ̀hún àbí ọtí ẹ̀yẹ ká fún un láyè kí kó sinmi díẹ̀ òun ló fi wá nu hadith míì ni wọ́n ń pín inú àwọn máa dùn báwọn bá rí rajulun minal baadiya báwọn bá rí nìkan tó ṣẹ̀ṣẹ̀ wọ̀lú pé ah eléyìí yóò fún yìí láti di anabi ní gbogbo tó bá fẹ́ béèrè àwọn máa dunnú báwọn bá rà lejò kan yá ẹsẹ̀ lé lọ bọ́ bá ti dọ́dọ̀ anabi gbogbo béèrè àtogún ọdún ní ọmọ bí zoli adéyìn ni bó ṣe rí sí abubakar àti wọn márùn yẹn zoli adéyìn ò sí nínú àwọn tí wọn dún ní mọ́ anabi wa muhammad sallam dáadáa Dhul-Yadayni wá lọ bá anabi níbi tá anabi dúró sí níta qala ya Rasulullah anasita am qusirati salat kọ́mọ wulẹ̀ dìyàn bàbá kò tán mọ́sálásí anasita sọ gbàgbé ni am qusirati salat àbí bọ́lọ̀ ti fi àmà kálá àtàrí náà sọ gbàgbé ló fi sálámà rákà méjì àbí ọlọ́run ti sọ̀rọ̀ àlásàrì di rákà méjì Dhul-Yadayni gbígbà ìfà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam anabi wa dá lóhùn pé lam ansa walam tuksor ń gbàgbé walam tuksor ọlọ́run ò sì dín òun yíkú irun mẹ́rin náà ni lórí àdéhìn ni wa àdéhìsì rìwáyà yìí wà mukhtasara níbi rìwáyà mutawwala lórí àdéhìn ni wa ni a bal nasita bal nasita ọ̀dà abọ́bá bẹ́ẹ̀ wà anabi a nasita ọgbàgbé irun raka méjì péré lókì. kí ni fíkì wò hadithi yìí ni pé gbogbo ẹni tí ó ṣe sájídà sáwì ó wà nírú ipò nàbí wà sallallahu èyí ò ní pé kò ní jẹ́ àmàmà ṣe ẹ̀rí pa nàbì títí di dúlí àdé ni fi ń bá a sọ̀rọ̀ yìí kí ni bẹ nínú làákẹ́ ànàbì ni pé kí ìrun ò dínkù ẹ̀wù bá nàbì ti wí sallallahu alayhi wa sallam nítorí àdé ni wàá ṣe tàkìdù ká ah, bẹ́ẹ̀ nàṣí ìta ìwà nàbì rákà méjì péré lókì anabuwa muhammad sallallahu alayhi wa sallam látara pé kò tí ì dá nàbì lójú náà ah, ká rákà méjì bó anabi wa kọjú sí gbogbo àwọn tó kù ní masalasi àkàmẹ yakulu dúlì àdé ni sèǹtì dúlì àdé ni wíyì bẹ́ẹ̀ náà lórí ah, ọgbọ́n náà wàá dáhùn kọ́ọ̀lù náà bó ti rí nu o raka méjì péré la kí tó fi sálámà ah fatakọ dama fasọlá máa tara kí la nabi wá sí njẹ́ anabi ni ẹ̀tún kọ́ ọmọ mi sí fatakọ dama fasọlá anabi sì padà síbi ó ti ṣe ìmáàmù tán fasọlá máa tara raka méjì tó kù anabi kì sallallahu alayhi wa sallam tuma salama lẹ́yìn tó wá sálámà lẹ́yìn tó anabi kí raka méjì tí ò kí tẹ́lẹ̀ yìí ìrún ti wá pé báyìí anabi wá sálámà thumma kabbara wasajjada mithla wasajjada mithla sujudihi aw aswal èyí tá anabi òfin wa sálámà tí ó dìde anabi ṣẹ̀ṣẹ̀ wa kábàrà mi ó tún wa lọ fi orí kalẹ̀ eléyìí tá a mà lónìí sí kíni bàdí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi kírun raka méjì bàbá ni abira wa nísìnyí anabi dírun kù láàpè ní abúlérun kún ẹ naam ó dírun kù ó lérun kù. Ah, kò sí èsì ọ̀kan ní ọ̀sẹ̀ lẹ́nu méjì ah, ah. Eh, ó lékún òun ni ìrún lékún ni torí tẹ bá wò ó rákà méjì tá nàbì kí tẹ́lẹ̀ ǹjọ́ yẹ kọ́ sálámà ń bẹ̀ sálámà tá nàbì sálámà lẹ́yìn rákà méjì ni eléyìí wọn èsè nìyẹn torí rákà méjì tí ó ti padà wá kí àmọ́ láàrin rákà méjì àkọ́kọ́ àtẹ̀kejì kò yẹ kí sálámù ọ wọ̀ sálámù ẹ sì ti wọ̀ irú eléyìí hùn èèyàn léhùn kún ni wọ́n ń inshallah hadith ibn buhayna tá a kí lẹ́yìn eléyìí òun ọ sọ fún wa ọ̀nà míì oríṣiríṣi ọ̀nà tí fi máa ṣe but lórí hadith wílì adé nìyí ìrún lékún ni ìrún òdínkù ó dé nìkan kọ́ anabi sọ̀rọ̀ láàrin alayhi wa sallam anabi ṣe kí ànábì sọ̀rọ̀ ní àárín irun ǹjẹ́ bí abáwá rẹ̀ ń tó bá sọ̀rọ̀ láàrin tí ń kírun lọ́wọ́ ọmọ kírun lọ irun wọn ọ̀bàjẹ́ ẹ́ ọ̀bàjẹ́ àwa gbọ́dọ̀ ṣàlàyé ọ̀bàjẹ́ lóòótọ́ àmọ́ pẹ̀lú àdìsí ya gbọ́dọ̀ ṣàlàyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí muawiya ibn al-hakam al-aslami muawiya ibn al-hakami al-aslami níjọ́ tó wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam muawiya ara àwọn tí ń gbóko ni ọwọ́ awa nù ìlú ọwọ́ akẹ́hùn lẹ́yà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Muawiya wá rí i pé báwọn ti ń kírun lọ́wọ́ ẹnìkan sín ẹnìkan sín ní orí irun ẹni yìí sì ṣe alhamdulillah Muawiya bá gbọ́ alhamdulillah lọ́ba ní yarhamukallah ọwọ́ àríkùn nìkan ló ń wí yarhamukallah ọ̀hún bọ́lá tó ti wá sálámà ogun kálukú wá dájú bò pé talílẹ̀ yìí tó ṣe yarhamukallah ọ̀hún lẹ́ka Muawiya wá ní kí ni ọ̀ràn wo lòún dá tóbi di pé torípa nẹ́bi ti kọ́ àwọn tí ń bẹ nù ló tẹ́lẹ̀ pé bá a bá wà lórí irun ẹni tó sín lè ṣe alihamudulilayi àmọ́ àyè kí ẹni ó sín lórí irun pé yarhamukallah dípò kóun náà tún wá máa dáhùn pé yahdikumullah níta nàbí wá wí jọ yẹn ni òun lọ bá hadithi yìí mu anabi wa pe muawiya bin alḥakam tí wọ́n kírun tán anabi wa sọ fún pé inna hadhihi salat لا يصلح فيها شيء من كلام الناس لا يصلح فيها شيء من كلام الناس آه إيوه معاوية أوريوني لا يصلح فيها شيء من كلام الناس آه، أي صورو إنيا أورتين ما صور يتفرع لهم آه صورو ليرو يرحمك الله إنيا نيوب لهم بيقولون وكينيا من كلام الناس نيه eh irú ọ̀rọ̀ أي àìṣe kínní àìsọ ní orí o eléyìí ló jẹ́ ká mà lóòótọ́ pé àti ká máa sọ̀rọ̀ lórí irun ọba àrùn jẹ́ èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí irun àmọ́ ìsọ̀rọ̀ lórí irun ó pólísì méjì ẹni tó bá sọ̀rọ̀ lórí irun wàhúwà ya'lamu annahu fi salatin batalat salatu man fi salat wàhúwà ya'lamu annahu fi salat batalat salatu ẹni ọba sọ̀rọ̀ lórí irun tó sì mọ̀ pórí irun lòún wà irun náà bàjẹ́ àmọ́ man takallama wa huwa la ya'rifu annahu fi salat sahhat salatu àmẹ́ni ọba sọ̀rọ̀ ní orí irun larí kọ́ sọ̀rọ̀ àmúhùn ọ̀mọ̀ pé òun bẹ ní kíni òun bẹ lórí irun irúgbà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam sẹ́yìn gbogbo gbà tí dúlẹ̀ àdé ń bí ànẹ́bì pé ànàsíìta àmkọ́sọ̀rọ̀ ti sọ̀la ǹjẹ́ ànẹ́bì máa fóun bẹ lórí irun. kọ́lá nẹ́bí mọ̀ pé ọgbà pé òun ti kírun na ti pé ìyàtọ̀ ti ń bẹ láàrin méjèèjì nìyẹn làwọn àfọ onímọ̀ máa ṣàlàyé rẹ̀ ọ̀rọ̀ bá sọ lórí irun wa wúwo mùtà àmẹ́dùn tó máa mà tó mà pórí irun lòún wà ìrọ̀rọ̀ bá ní àmọ́ ẹni ọ sọ̀rọ̀ tí ọ pé rí irun lòún wà bábà ṣẹlẹ̀ sí bó ti Muhammad sallallahu alayhi wa sallam o hadith yìí ni ó fẹsẹ̀ rẹ̀ káwá padà sórí ní kúkúrú ká fi lè rí èyí tí ó jẹ kókó mú hadith àwọn ahadith tó wá ń pa sojúdu sáwì anabi ọgbàgbé níbi ìrún báyìí kìí ṣe hadith yìí nìkan limamul makdisi ń wá hadith kejì wá àmótókò hadith méjì ní tí ò sí nù tíra umdatil ahkam torí pé ẹran ti pé umdatil ahkam hadith wo ni ọmọ wa ń bẹ ọgbọ́dọ̀ wà nù bukhari ó sì gbọ́dọ̀ wà nù kínní inú muslim ká má pé èsì tí àfa àmàkìdísí mú àdìsí méjì tó fi méjì lẹ̀ tọ́lá àdìsí méjèèjì yòókù nù súnà ní lọ́wọ́ àmọ́ gbogbo wọn àhàdìsí sọ̀híhà ni wọn. kí ni hadith ẹlẹ́kẹta lẹ́yìn hadith abi hurayra hadith ibn buhayna hadith abi sa'id al-khudri radiyallahu anhu àti hadithu abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu àwọn hadithi mẹ́rẹ̀ẹ̀rin yìí ni gbogbo bíi tá nàbì ti forí kalẹ̀ sáwì nínú hadithi mẹ́rẹ̀ẹ̀rin yìí àti rí àdìsọ àbí òrèrà nísìnyí abirawa léèrè lẹ́ẹ̀kan kí lànàbì ṣe ń bẹ ó dẹ̀hùn fún ni àbó léhùn fún ìrún lékún níbẹ̀ yẹn ni. àdìsọ abdullahi bin buhayna ti akasi kejì yìí káwò anna nabiyya sallallahu alayhi wa sallam salla bihim zuhura ìrún alásàrì ni tàbí òrèrà ìrún zuhuri ni ìrún ti ibnu buhayna ibnu buhayna ni anabi kíraka méjì nù nàám ẹ bọ̀tà ti túmọ̀ rẹ̀ ẹ ká má fi gbàsìkò ọ̀rọ̀ àṣìyù àti sọ̀ntì ń jẹ́ àṣìyù fara alẹ́ kan náà. ibnu buhayna ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó kírun àyílá àmọ́ pé bí yẹn bá kíra ká méjìlá àyílá kí ni ó ṣe èyí ó jókòó yóò ṣe àtàyà anabi wa dìde sallallahu alayhi wa sallam èyí tí anabi ó fi jókòó lẹ́lẹ́kẹ́ ní raka lẹ́yìn raka méjì anabi dìde lọ raka ẹlẹ́ẹ̀kẹta wàlẹ́mu yẹ́jìlì ànábì òjòkó bẹ̀lẹ́ yóò ṣe àtayá fàkọ́ọ̀mù náà súnmọ́ àhù àwọn èèyàn náà bá dìde pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ fíkì hadithi ni pé ìnàmà jọ́ ìlà ìmáàmù lè yóò tá mà bíhi bẹ́ẹ̀ bá ń kírun lẹ́yìn ìmáàmù tẹ́ ẹ mà pé ó yẹ kí ìmáàmù òjòkó níraka ẹlẹ́ẹ̀kejì ìmáàmù wa gbàgbé dìde lọ́raka ẹlẹ́ẹ̀kẹta àìwá jókòó pé ọ̀dà ọyẹ kó jòkó yọ padà wá bá wa ń bẹ bẹ́ẹ̀ bá ṣe subhanallah bí màmú bá gbọ́ kó tó dókè tó padà jókòó alhamdulilah bọ̀tí màmú yín bá ti dókè tán kó tó mọ̀ tó ti bẹ̀rẹ̀ fati àti ti ń ké lọ ní kẹ́yìn ló dìde kẹ́ lọ́ọ́ bá òun hadith ibn buhayna bẹ́ẹ̀ faqama nasu ma'ahu ẹnu àyè kan ni ò ti lẹ́tọ̀ọ́ kẹ́yìn wà lẹ́yìn rẹ̀ kẹ́ dìde lọ́ọ́ bá kan péré nínú kíláyè náà ni pé bọ́ba yìí pé òun rákà mẹ́rin nísìnyí ìmáàmù ti kíraka mẹ́rin àmọ́ kò mọ̀ ó rò pé mẹ́ta ló ń kí ìmáàmù wá dìde lọ rákà ẹlẹ́ẹ̀kẹ́ló rákà ẹlẹ́ẹ̀karùn ó sì dẹ́yìn tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ lójú pé à ìrun mẹ́rin ti pé fi hadhihi al-hala níbí yìí nìkan àbí rákà mẹ́ta magribi tí ìmáàmù ń dìde lọ ẹlẹ́ẹ̀kẹrin àbí méjì tàṣùbà tí ìmáàmù ń lọ eléyìí wọ̀nyí tẹ́ wà lẹ́yìn rẹ̀ tọ́ dẹ́yìn lójú pé ìrun ti pé ẹ̀ gbọ́dọ̀ dìde lọ́ba ẹ sì ní sìn kankan ẹ wà lórí ìjókòó bẹ́ẹ̀ títí ìmáàmù ó fi kíráka nìtàn yọ wà bá yín bẹ́ẹ̀ yọ sàtáyà bọ́ba tó sálámà yín náà wà sálámà àmọ́ tó bá ti yẹ lẹ́yìn yẹn gbogbo bí tí ìmáàmù bá ti dìde tó láṣẹ yín náà ó dìde pẹ̀lú ẹ lópin ìgbà tí ìbá ṣe pé ẹ̀rọ ti pé fakọ́mọ náà súnmọ́ àwọn èèyàn wá dìde pẹ̀lú anábọ̀ muhammad sallallahu hata ìdàkọ́dọ̀ sọ̀dá tí ń gbà tá anábì wá kẹ́hùn tán wàǹtàzọ̀rọ̀ náà tó tẹ̀sílì ìmọ̀ hù. àwọn èèyàn wá retí pé ká nàbí ọ sálámà ńgbò tí kíraka mẹ́rin tán èyí ń fi hàn pé ká nàbí o tó kíraka kẹrin tán nàbí ti máa ń ti ọsẹlẹ̀ ó ti mọ̀ pé àwọn òjòkó ní pàtàkì ẹlẹ́ẹ̀kejì torí báyìí ni pé ká pe àkíyèsí gbogbo àwa tá a bá ń ṣe ìmáàmù náà bẹ́ẹ̀ yẹn bá ti lè dìde tó o ti bẹ̀rẹ̀ rúkúnù míì tọ́tẹ̀lé bi tó o ti gbàgbé ni o tún ní padà mọ́ o ẹ̀rí rẹ̀ ní anábì náà ti padà mọ́ sallallahu alayhi wa àmọ́ kí ni anabi ti bọ́ sórí rúkúnù míì kó tó fura pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbérú eléyìí bá wáyé èèyàn ó ti wá dìde ó ti dúró dáadáa kò tún wá kò tún ti bẹ̀rẹ̀ fati àlọ́ wa rántí kọ́ wá sáré dá fati àdó kó tó jòkó a yóò mọ̀ kí lọ bẹ́ẹ̀ ntí yẹn wá fi yanjú rú ẹ̀ òun ni ọwọ́ àná hadith ibn àwọn yẹn wá pa kabbara wa huwa jalisun fasajada sajidatayn èyí tá anabi ó fi wá sálámà anabi ṣẹ̀ṣẹ̀ wá forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì qabla an yusallima ṣáájú kó tó ṣe kíni kó tó sálámà thumma sálámà lẹ́yìn ilé ìlọwà sálámà bàbá ní wa nísìn ìyàtọ̀ níta anabi ṣe níbi àdìsí Abi Huraira àti níta anabi ṣe níbi àdìsí Ibn Buhayna kí ìyàtọ̀ méjèèjì wọn bá anabi ṣe forí kalẹ̀ lábẹ́rẹ́ ní kúkúrú ẹ rí i pé lẹ́yìn tá nẹ́bi sálámà tán ló forí kalẹ̀ ń bi àdéhìí Abi Huraira níbi ibi àdéhìí Ibn Buhayna ṣáájú ká nẹ́bi ò tó sálámà ló ti fi eléyìí là ń pè ní kíni là ń pè ní kọ́bìlì ntí ń bẹ́ẹ̀ nù àdéhìí Abu là ń pè ní bàdí àdéhìí ẹlẹ́kẹta àdéhìí Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu Abu Sa'id al-Khudri òun gbọ́ta nẹ́bùa ọ̀nà kẹta nìyẹn o ó dorí sí examples méjì nísìnyí ọ̀nà kẹta tó yẹn tún fi lè ṣe sùjúdù sáháwì anabi níbi yẹn bá wà lórí irun fàṣàkà àsọ̀là sàlásán am arba'a tọ́wọ́ adìkéyè méje báyàn lórí irun pé ah, rákà kẹta ní ń kí àbí kẹrin rákà kejì ní ń kí àbí kẹta rákà kẹni ní ń kí àbí ìkejì kí lànà bí ni anabi ni falyatrah shak waliyabni ala al-yaqin falyatrah shak waliyabni ala al-yaqin anabi ni mú ìtọ́ da ọ lójújù nù méjèèjì bẹ́ẹ̀ bá níyè méjì pé méjì ló ń kí àbí mẹ́ta èwo ló dájú méjì ló dájú mẹ́ta àwọn níyè méjì ń bẹ pé àbí mo ti débi kẹta àbí ti débẹ̀ àdìsí àbí Sa'id al-Khudri ni anabi ni faliyabni ala ala al-yaqin èyí tó da ọ lójú wọn wà ní raka kejì ló ń kí ọmọ wa bá wọn lọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní kó ṣeé ṣe kó o kí ọ́ráka mélòó ó ṣeé ṣe kó o kí márùn-ún ó sì ṣeé ṣe kó bọ́ déédéé kó ṣe pé mẹ́rin náà ni kí wàá lò ó fi tẹ́ràn eléyìí hùn oníbẹ̀nà àdìsá àbí Sa'id al-Khudri anabi sọ̀rọ̀ sọ́làm ní eléyìí tó bá rí bẹ́ẹ̀ falyasjud sajdataini qabla taslim yóò wá forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì ṣáájú kótó kótó sálámà bí eléyìí bá ṣẹlẹ̀ síyàn lórí ìrun hadith ẹlẹ́kẹrin òun ni hadith abdullahi ibn mas'udin radiyallahu anhu ọjọ́ hadith abi sa'idin al-khudri díẹ̀ ibn mas'udin ní òun gbọ́ta nebo muhammad sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ yẹn bá wà lórí irun tó ṣe yè méjì bíi ti hadith abi sa'idin náà àmọ́ yàtọ̀ wọn ni pé tọ́wọ́ á ṣe pé ní ó wò lójú ara rẹ̀ pé mẹ́ta ni àbí mẹ́rin ni but èyí tó rinlẹ̀ lọ́kàn rẹ̀ jù ni pé mẹ́rin ni dáùtù díẹ̀ ló ní nípa pé ah, ó sì lè jẹ́ mẹ́ta àbí ah, mẹ́ta ni ó ní èméjì díẹ̀ pé ó sì lè jẹ́ kíni ó lè jẹ́ mẹ́rin ànábìnrin tó bá rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam falyataharra sawab falyataharra kó wò wo ni ó súnmọ́ jù bàbá wà ní irú bẹ́ẹ̀ torí pé n tá à ní ṣàkóso sẹ̀ríà. ó yàtọ̀ fún tá à ń pè ní kíni zọ́ọ̀nì bẹ́ẹ̀ bá ní ṣáàkù ni pé àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì ọ̀kan kan o kò wúwo lọ́dọ̀ rẹ̀ jura wọn lọ bí n ti ń rò pé méjì ni bẹ́ẹ̀ náà ni ń rò pé mẹ́ta ni irú ẹ̀ ní bẹ́ẹ̀ náà àbí àbí àmì ìtì yẹn bá ní zọ́ọ̀nì pé ah, ọ̀kan dá mi lójú ju èkejì lọ irú eléyìí ni èyí tí ó wúwo jù ni. bí ọba wa forí kalẹ̀ nínú hadith ibn Mas'ud yìí yasjudu ba'da salam lẹ́yìn tó bá sálámà tán ni ó fi forí kalẹ̀ bọ́ba ìpè hadith albina wa alaliyaki nìní tó mú èyí tó kéré jù ìgbò ni ó forí kalẹ̀ qabla salam kẹ́yìn ó tó fi ó tó sálámà ni ni ó forí kalẹ̀ ní kúkúrú àwọn ahadith mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo ọ̀nà tá a nàbì fi ṣe sájídà sáwì àbẹ́yìí tá a nàbì fi kọ́ wa pé báyìí lè yàn ṣe ṣùdúdù sáwì ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn. a lè wá rẹ̀ tí ó béèrè pé yàtọ̀ fún mẹ́rẹ̀ẹ̀rin yìí bí èèyàn bá tún wá gbàgbé nǹkan kan yàtọ̀ fún kìí sàtáyà lọ́gbàgbé àbí kìí ṣe pọ́sálámà ní rákà méjì ṣé kò sí ṣùdúdù sáwì mọ́ gbogbo ẹ̀ ní al-fuqaha rahimahumullah àwọn àfọ̀ onímọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti sọ. So ló jẹ́ kí a ní mazahibu àwọn àfa lórí ọ̀rọ̀ sùjúdù sáwì ló fi dàbí ìfúnpé mẹ́ta àbí mẹ́rin lápèjúwe àwọn tá à ń pè ní avọ́hìríyà alimami daoud vọ́hìrì àtàwọn tí wọ́n jẹ ọmọ akéwù bíi ibn nkankan àwọn muhammad sallam kà fúnra wa yìí bọ́ bá nkankan míì lẹ́yìn irun ọ̀bùlé ọ̀ràn ọ̀ràn pé ẹnu àwọn ààyè wọ̀nyí nìkan ọ̀nà tó gbà àrẹ àdìsí míì tó tún wí míì lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin amagẹ́ bá a ṣe mọ̀ fáwọn zọ̀hìríyà mọ́tẹ́ àbí tí wọ́n ní pé ẹnu bíi nẹ́sù bá dúró anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi sì ti kọ́ wa pé ní yòókùtòkọ́sùn òmùrù ba'duha ala ba'd sẹ̀ríà islam wá lórí pé bí nǹkan bá ṣẹlẹ̀ láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ó fi dijọ́ àlìkìyàmà bá a bá rí ntọ́jọ́ anabi ní ẹ̀fún rú dájọ́ kan náà ntí ń jẹ́ kìyàsó nínú sẹ̀ríà anabi náà ṣe sallallahu alayhi wa sallam arábìnrin tó wá bá anabi pé bàbá àwọn ó tẹ̀lérí pé wọ́n lọ wọ́n lọ hajj kò sì wá rí lérí yìí mú ọlọ́jọ́ fi dé afa àhójú ànùhó ṣé ń bá a san gbèsè hajj rẹ̀ yìí. Kini ni nabi anabi wí fún kìyàsù la anabi ló sallallahu alaihi wasallam anabi ni ara ayiti jẹ́ ń bí ọ bọ́bá yìí pé bàbá rẹ jẹ nìkan gbèsè lọ́mọ ẹ̀yẹn ẹgbẹ́ rẹ̀ ǹjẹ́ ó rí i pé ó san gbèsè nì ló kọ́ bàbá rẹ̀ á ọlọ́run ó rí i pé kò ta anabi ni gbèsè tọ́lọ́run náà san bí sẹ̀ríà ìsìlámù ti rí nìyẹn àwọn nǹkan tó bá jọra wọn sẹ̀ríà ìsìlámù gbà wá láyé ká wọn wéra wọn ká wọn dájọ́ kan náà ó ní pé lọ́rọ̀ àwọn àfáàgọ̀ ìríyà ló fi lẹ nínú mọ́ṣálà yìí. ní kúkúrú alimami malik bin anas rahimahullahu ta'ala imam malik ni gbogbo ibi tí èèyàn bá ti rí i pé lórí ìrùn bínà ala hadith abi huraira àtàdíìsì ibnu buhaina anabi lẹkùn ìrùn bìkan anabi dẹrùn kù ní níbo hadith ibnu buhaina anabi dẹrùn kù ní abúlẹ̀rùn kù kí lànà bí dínkù anabi ọ̀sà táyà anabi ọ̀sì padà sí àtáyà tá a máa ṣe láàrin rákà kejì sí kẹta anabi ọ̀sì kínní anabi ọ̀sì ìtumọ̀ ẹ̀ nípa anabi di ọgbàgbé dírun kù mbẹ̀ yẹn òun ni mọ́mọ́ Málíkì fi dúró lórí pé a jẹ́ pé gbogbo ntẹ̀yìn bá dírun kù kó ṣe bá anabi ṣe ṣe ń bi hadith ibn Buhayna yìí kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó kó tó sálámà gbogbo ntẹ̀yìn bá rí pé òun lérun kún ni kó ṣe bá nàbì ti ṣe ń bi hadithu Abi Huraira ìyẹn ni pé kó forí kanlẹ̀ ní ẹ̀ẹ̀mejì lẹ́yìn ìgbà tí ọba sálámà. alimami ahmed bin hanbal rahimahullahu ta'ala imaamu ahmed òun náà ṣe jamu bayna al-ahadith ó súnmọ́ ní ti imaamu malik wí àmọ́ kí ni imaamu ahmed wí ni pé gbogbo bi taari ta anabu muhammad sallallahu alaihi wa sallam bíbí anabi ti forí kalẹ̀ ká tó sálámà kẹ́yìn ò forí kalẹ̀ bẹ́ẹ̀ ibi ànábì ti forí kanlẹ̀ lẹ́yìn sálámà bẹ́ẹ̀ náà ní kéèyàn ó ṣe bómi ìbá wa wáyé tó yàtọ̀ fún ìta ànábì ṣe yìí gbogbo rẹ̀ pátá kátó sálámà ní ká máa forí kanlẹ̀. ada mazhabu alimami ahmad ibn hanbal kí ni imam muhammad rí imam muhammad nítorí pé al-asilu ni pé sojúdù sáwì ara àrùn lọ́wà bá a bá sì ti sálámà ìrún tán nìyẹn nítorí jẹ́ àgbà pé àwọn àyè kan bẹ tá a máa forí kalẹ̀ lẹ́yìn sálámà ni pé aráàdì ìfìtọ́lá nẹ́bi sí èyí tá a bá ti wá rí àádùn olórí pé ká sí ká tó kú lórí ọ̀ à ń sọ gbogbo eléyìí ká fi mọ̀ pé àwọn onímọ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa hadithi wọn sọ̀rọ̀ fẹnu àgbọ́yé ń kálukú pẹ̀lú màtọ́lọ̀ ń fún wọn òní wọn ń lò. alimami abu hanifa òun náà ní madhabu tiẹ̀ alimami abu hanifa ní gbogbo sùjúdù sáwì lẹ́yìn téèyàn bá sálámà ní kó ṣe alimami Shafi'i ní gbogbo sùjúdù sáwì kọ́bìlà sàlámì ní kéèyàn ó ṣe àmẹ́yì tí gẹ́gẹ́ bí kọ́ìdà tá a fúnra wa lẹ́ẹ̀kan i'malu dalili awla min ihmali èyí tó kó gbogbo hadithi jọ òní ma madhabi imaamu maliki àbí madhabi titani alimami ahmed ibn hanbal uh, rabbi rahimahumallahu ta'ala tó ní kúkúrú bí ọ̀rọ̀ sùjúdù sáwì bí ó ti rí nìyí gbogbo ìgbà tí èèyàn bá gbàgbé tí èsè pọ́ mọ̀ọ́mọ̀ ẹni ọba mọ̀ọ́mọ̀ fi àwọn tó fi tàtà yálẹ̀ àbọ̀ mọ̀ọ́mọ̀ ó kíraka méjì ọ̀sálámà bàtọ̀ sọ̀lá àtù ẹ̀hún náà bàjẹ́ o pọ̀tọ́ báyìí pé èèyàn gbàgbé ni ìmọ̀ ntọ́sẹ̀lẹ̀ nù hadith Abi Hurairah ni àbí ìtọ́sẹ̀lẹ̀ nù hadith Ibn Buhayna ni àbí ìta nàbíwí nù hadith Abi Sa'id al-Khudri àbí ti hadith Abdullahi ibn Mas'ud radiyallahu anhum ajma'in kéèyàn ó ṣe sùjúdù sáwí bí yàn bá ṣe sùjúdù sáwí ẹ̀ máa kó tó sálámà ni àbí lẹ́yìn sálámà ni ẹ̀rùn rẹ̀ ó ti ó ti pé. nínú táwọn àfáà máa pe àkíyèsí nípa báàbù sùjúdù sáwí ni pé tọ́ba ṣẹlẹ̀ pé nbí téèyàn ti ń ṣe sùjúdù sáwí ọba tó gbàgbé nbí sùjúdù sáwí náà gbogbo ẹ̀ làwọn àfáà ti fi máa jinlẹ̀ wò ìyẹn ń ṣe sùjúdù sáwì lọ́ba tó gbàgbé pé tọ́kàn lòun ṣẹ̀ṣẹ̀ forí kalẹ̀ ní àbí àbí kíni àbí méjì ṣé yóò tún ṣe sùjúdù sáwì fún sùjúdù sáwì ìmọ̀ọ́sẹ̀lẹ̀ náà sọ ọlọ́wọ́n sọ àwọn àfọ onímọ̀ lẹ́sẹ̀ dáadáa so irú eléyìí ni pé bẹ́ẹ̀ bá wà lórí sùjúdù tó tún wá gbàgbé ni kó ṣe àmọ́ kò ní ṣe kò ní ìdí kó ṣe kíni kó tún máa ṣe ìdúró sáà bẹ́tẹ̀ fáàkì lọ́dàmà pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn àfa nínú tí wọ́n máa pàkíyèsí wa sí ibi báàbù sùjúdù sáàwì ni pé sùjúdù sáàwì ọ̀báwọ̀tọ́ wà lẹ́yìn ìmáàmù wí o nígbà tẹ́nìkan wà á máa kẹ́hùn lẹ́yìn ìmáàmù tí màmú ọmọ sálámà tí ó lóun ní òun ní kọ́bùlì tóun fẹ́ ṣe àbóun ní bàdí gbogbo ẹni tí máa kẹ́hùn lẹ́yìn ìmáàmù ìmáàmù gbé kọ́bùlì tí ọba ṣe ìmáàmù ni ó ṣe ọ tẹ̀lé bàdí tẹ́lẹ̀ bá ṣe ìmáàmù ni ó sì ọ́ wàá tẹ̀lé at the same time bí yẹn bá ń bẹ lẹ́yìn ìmáàmù yẹn wá pé a ńgbà tí ìmáàmù gbàgbé mi ò tí ì jọyìn wọn gbà ni èmi ò sí ní kíni èmi ò sí lórí ìrun lẹ́yìn wọn òun lọ́mọ tó gbà á lópin ìgbà tí ìmáàmù tí yẹn bá ti ń tẹ̀lé bọ́ bá forí kalẹ̀ ẹni náà yóò forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ kó tó máa wá san ntọ́ba kù náà jẹ́ kí òkè ádà wàlláhu àdàm sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi. bisimilah. Uh, uh, james keep lying. really imam ti bend ti tẹ but jọmọ ò tí bend èèyàn dẹ̀ wo around èèyàn rí mọ́ṣáláṣí mi tí wọ́n ṣe lọ kírun ṣé ayé ìgbà kí wọ́n máa kírun tiẹ̀ ń lé àti kò ti sí àtúnṣe tí èèyàn ṣe tí ò ti ṣe ṣe bẹ́ẹ̀ nọ́mbà one nìyẹn nọ́mbà two. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه àti dáhùn ìbéèrè tọ́jọ́ báyìí ló ń bí iná pé kákọjú sí kébìlà kírun nínú májẹ̀mú ìrànwọ́ ni téèyàn gbọ́dọ̀ má mú wa béèyàn bá ń kọjú síbòmí yàtọ̀ fún kébìlà nítorí rákà tó bá wulẹ̀ wò kí kò ní òun o àmọ́ àìkọjú sí kébìlà ó pe oríṣiríṣi ọ̀nà lápèjúwe nísìnyí bàbá dá wa lójú pé bíi ní kébìlà wa sẹ́rí ẹni tó kọjú sí bíi ẹ́ àbọ̀kọjú sí bíi àtẹni ọkọjú sọ̀kankan kébìlà ń bíi àmẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀ ẹni tó wá fi gbogbo bíi ilẹ̀ yẹn yẹn tó wá kọjú sí ibi ó ti kú òní kíni ó ti kú òní kébìlà yẹn yẹn yóò ní òní ọ̀ gbàtúgbò lẹ́yìn ìgbà tó bá wà láàrin kó tó di yẹnyẹ sí ẹgbẹ́ mi ọ̀nà kí lè rí eléyìí ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma bayna al-mashriqi wal maghribi al-qibla anabi ń sọ fáwọn ará madina njọ náà pé kébìlà ìrún tó kọjú sí láàrin ibùyọ̀ ọ̀bùrùn àti kínní àti ibùwọ̀ ọ̀rùn bimaana gbogbo ntí ń bẹ láàrin ibùyọ àti kíni àti ibùwọ̀ rẹ̀ gbogbo ntí ń bẹ láàrin ẹni tí yàrá kọjú sí onírun òun lọ bá ntí Ọlọ́run ọba náà wípé nínú alukur'an alkarim pé bẹ́ẹ̀ bá fẹ́ kírun kíni ayé alukur'an alkarim qad nara taqalluba wajhika fis sama fawalli wajhaka ṣàtọ̀rọ̀ المسجد الحرام ọ̀kan kìí ṣe dandan pé kéèyàn wá ní dandan kàába ló ń kọjú sí àmọ́ ọ̀nà bitikini ọ̀nà bitikini tí kàába bá wà òní lápèjúwe nísìnyí àwa tá a kọjú sí bíi nísìnyí kìí ṣe dandan pé bíi tá a kọjú sí yẹn ọ̀kan kan wa lójú pé ọ̀nà bíi ni kàába wà níjọ́ téèyàn bá ti wá kọjú sọ́nà bíi àti mọ̀ pé kàába kì ń wá kì í mọ́ ọkọ̀jú sí nǹkan mi nìyẹn ní kúkúrú ni pé irú ilé ìtẹ́ mú wáyé ní kúkúrú ọ̀bàrún jẹ́ àmọ́ ká sọ fún wọn pé innama ju'ila al-imamu liyu'tamma bihi tí àáfàá wí lóòótọ́ ọlọ́wọ́ tàn wọ́n lẹ́sàn dáadáa èmi náà ti rí lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí nígbà tí màámu bá rí i pé ibi tó yẹ kó ń kọjú sí nì táwọn tó wá wà lẹ́yìn ọ̀wà dúró pé ibi táwọn sá kọjú sí náà nì ìmọ̀ kó ṣe pé màámu ni ọ̀mọ́ so àwọn ìmọ̀ọ́mù eh, mọ́sálásí náà ẹja wa náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi bá àwọn èèyàn sọ̀rọ̀ àmọ́ ní kúkúrú pé ń pa akọ́ bàrúnjẹ́ àbí kọ́ bàrúnjẹ́ téèyàn fi wá máa kírun lé a gbogbo máa bẹ́yìn náà mọ́síríkì wal maghribi kẹbìlà wallahu a'lam. ìjọ ìmọ̀ọ́mù ti ń ṣe wàhálà láàrin náà ẹjọ́. nọ́mbà three ẹ sọ̀rọ̀ nípa sọ́ọ̀tì mọ́lẹ́kì sọ́ọ̀tì mọ́lẹ́kì nígbà tẹ̀ ń sọ ẹ mọ́ wá fẹ́ báwo la ṣe máa ṣe ẹni tó bá dún ní mọ́ ṣé a lè máa mú ká máa ṣe lójoojúmọ́ ni àbí ká máa ṣe ní gbà ẹlẹ́ẹ̀kejì nípa àtàyà tá máa ṣe àmà ṣe àtàyà ká tó sálámà nínú ìforúkọlẹ̀ méjì. alhamdulilah ọlọ́run san ilé sàn dáadáa ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ àhàdíìsì ah, yẹn bí mo ṣe wí fún àdíìsì tó lẹ́sẹ̀lẹ̀ ni ànábì ò sì sọ pé dandan ká máa kẹ́ ojoojúmọ́ àmọ́ gbogbo bẹ́ẹ̀ yẹn bá ṣe láyé mọ́ kọ́dà kọ́ mọ́jẹ suratul mulki nìkan lè yàn máa ké gbogbo alukur'an alkarim ànábì ní ta'ahadul kur'an ẹ má jìnnà alukur'an alkarim nípa báyìí gbogbo níta ànábì ọba ti fà á làásì péjọjúmọ́ ni wọ́n máa ké ni wọ́n máa ké eléyìí tó àbí dandan ni pé kò tó sùn nígbà tí o ti sí ń bẹ̀ bẹ́ẹ̀ nù hadith àmọ́ kẹ́yìn orí pé ògbà tó ń bá láàyè alukur'an kẹrìmù láti ilẹ̀ dókè kẹ́yìn má jẹ́ kó jìnnà sí òun lẹ́nu pàtàkì jùlọ suratul mulki ìbéèrè yín kejì ó yẹ sọ lẹ́ẹ̀kan ọlọ́run.